lábẹ́ bẹ́ẹ̀ àti gbogbo wa náà tí a dúró báyìí mo mọ̀ pé bí a ṣe wà yẹ kí àrìn yóò kó kún jù báyìí lọ ṣùgbọ́n torí pé pàjáwìrì tó jẹ́ ló jẹ́ kó báyìí so fún di eléyìí a gbé mẹkìfún fún àwọn bàbá wa so tí wọ́n àdírẹ́sì wa tí wọ́n sì bá wa sọ̀rọ̀ nítorí àkókò ọlọ́run níjọ́ bàjẹ́ o. Thank you. sọ ó ti mọ̀ àrínúròdì òdùmọ̀ràn ọkàn àtẹ̀rẹ̀ kárí ayé ara dúró a lè fi ayé ṣe ọlọ́run kò kí ọ o. wọ́n á kí bàbá wa pọfẹ́sọ Banji Akíntóyè àwọn làárò tí wọ́n to àrò tí olùlànà ọ̀gá mi bàbá mi aláàánú mẹ̀kúnnù. Chief Sunday Igboho. Igboho. Igboho. Ẹ̀rí tàbá ní ká gbogbo látàárọ̀ títí dàrẹ́ ká ní ká tàbá ní ká máa yin Igboho ó tó ojú bẹ́ẹ̀ lọ. Ìyá ni Igboho ń tẹ́ńbi tó wà? Ẹ jẹ́ ọ̀rẹ́ sọ̀rọ̀ kí ẹ. ni Igboho ń tẹ́ńbi tó wà? Igboho lówó ọlọ́lá ọmọ yàn ó nípò ó lókìkí gbogbo ń tẹ̀dá mọ́ níláyé ló ní síbẹ̀síbẹ̀ náà ó níṣẹ́ òun ò ní òun ò ní dẹ̀yìn lẹ́yìn mẹ̀kúnnù igbó igbó wọ́n ti ṣàdúrà fún bàbá pẹ̀lú ògbó ọlọ́run bàbá ó dé wá bá wa lára láìpẹ́ láì jìnnà ń fún yín ní ìròyìn ìdùnnú lórí bàbá pé bàbá ti jáde níbi tí wọ́n wà wọ́n ti wà sínú ẹ̀ tó wà láti àwọn ọ̀nà ìgbà wọ́n ní kí kí gbogbo yín pátá wọ́n ní kí n kí yín kí Sunday Igboho òòṣà tíṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú ó ní kí n kí gbogbo yín pátá pé inú òun dùn tí gbogbo ìgbésẹ̀ yín látìgbà tí òun ti wà ní ibi tí wọ́n wà yẹn pé àwọn mọ̀ pé gbogbo ẹ̀yin mẹ̀kúnnù ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ padà lẹ́yìn àwọn wọ́n ní kí n ṣàdúrà fún yín pé lágbára ọlọ́ àwọn alálẹ̀ ọmọ tì í lẹ́yìn o òòtọ́ ọmọ gbẹ̀yìn o wọ́n kò ní gbé gbogbo ọ̀dàlẹ̀ nítorí ìjọba àkókò nítorí ìjọba àkókò àgbẹ̀kúkú lóun bá ń kọ́lé ọfẹ́ ṣe bí Ìgbòho wàláì mo tún sọ fún yín lẹ́yìn ọgọ́rùn-ún ọdún lẹ́yìn ọgọ́rùn-ún látòrí Ìgbòho òun bá ń kọ́lé ṣé ẹ rí tọ̀rọ̀ yẹn ọba yé yín ẹ̀jẹ̀ ńlá yé yín o ntí ẹ̀yin ọ̀mọ̀ àwa mọ̀ o ọ̀dà èèyàn fẹ́ lọ bá yẹn jà ẹ máa wo ẹ̀rì kọ́ ọ̀lẹ́ ní wọ́n ṣe pé wọ́n hàn náà sì pé mo ti sọ pé kí tírí mi ní òkè láńgbòdo ń o wọn kẹ ṣé ẹ mọ̀ pé kí wọ́n lè sọ fún pé mo jà kí lọ́wọ́ ń jà sí ebi tí ó ṣe ni pé yóò pe tírí nìkan pé tírí wọn kọjá ẹ̀yin ẹ̀ wò gbowó tí gbowó bá fẹ́ lọ bìkan yóò ní o fún yàn ní jọ́ méje àbí ló sì lọ bẹ̀ ẹnìkan wà lọ́bẹ̀ ẹ̀yà bá ẹ̀yìn kí ni tá bá bí yín dá ẹ sọ̀rọ̀ ń di orí yín yín ṣe kíní kan àgbájí olóminú ni máa ń pariwo òun èsè sọ pé lágbájá lágbájá mo fún ọjọ́ mẹ́ta mo fún ọjọ́ méje mò ń bọ̀ tí n bá gbé orí ẹ̀kọ́ ẹ̀yẹ tún sọ̀rọ̀ ọba òní ọ̀wà sọ̀rọ̀ ọba òní ọ̀ sọ̀rọ̀ ìhàlẹ̀ lásán ìhàlẹ̀ asán àgbá òfìfo tí olóminú tó jẹ́ rẹ̀ tí gbogbo ọ̀rọ̀ ti ẹ̀yẹ ẹ mọ́ gbọ́kànlé o irọ́ ní ń pa fún yín o tẹ́ ẹ̀mẹ́ni tí ń jẹ́ bá ń kọ́lé ní sẹ́yìn rírì ni sẹ́ ẹ̀dá mọ̀ ni ó lòun lọ sí bọ́dà wàláì tí Sunday Igboho lọ́rùn àwọn èèyàn lọ pé kán lọ sí bọ́dà bí í sìn kí aràn yín lọ pé kẹ́ ẹ lọ bì kan ká wá mú èèyàn kan lára wa bí aṣojú ká ní ọ̀tẹ̀lé yín ṣé ẹnikẹ́ni wa máa parọ́ fún gbogbo àwọn èèyàn míì pé òun lòun lọ sí torí kọ́ lọ pọ́tún àti tẹ̀lé yín tẹ́rí kó kùrọ̀ ni àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì tẹ́ ẹ bá mọ jìbìtì tẹ́ni tá ń sọ ìlú ó lu àwọn èèyàn jìbìtì débi pé ó sì lóun fẹ́ gbìjà yorùbá nìsan ìsì ń lọ ọmọ yorùbá ní jìbìtì ẹlòmíì ten million ẹlòmíì two million ẹlòmíì five hundred thousand bó ṣe gbàjọ nù wọ́n bá wọn ṣe físà torí kó sọ pé níjọ́ tó ti gbé fídíò rẹ̀ pé ó lọ sí bọ́dà gbòó ó lọ sí bọ́dà bọ́dà tó wà lọ sí bọ́dà tó lọ sí ǹjẹ́ ráìsì tírélà mélòó ló wá o tẹ wá ń rí ráìsì rà ní ní tẹ wá ń rí rà ní low price kí ló dé tí òun program ẹ̀ kó ní ó ẹ máa wọlé ó lóun lé sójà sá òun kẹ ẹ wo irọ́ gbogbo ẹ̀ ẹ rí i pé táwọn bá fẹ́ lọ sí bọ́dà àwọn ò dúró pa síbẹ̀ ni àwọn àgbọ̀ pé ọ̀yá wọ́n kó ráìsì bíi five hundred trailer láti mọ ọ̀rọ̀ tẹ́lẹ̀ á kí five hundred trailer ọmọ wọlé kí wọ́n ra ráìsì ní five thousand naira kúndé rẹ̀ ẹni tí wọ́n kọ́lé yẹn ọ̀fẹ́ ti ní gbogbo ní òkòlè lójú yín mo rí nínú ṣe yí pé ó ti fẹ́ mọ sú yín ó dẹ̀ ti fẹ́ mọ rẹ̀ yín torí ẹ̀ la fi sáré pé ìpàdé pàjáwìrì pé ẹ má jò sú yín o ẹ dẹ̀ má jẹ́ kó rẹ̀ yín ṣe rí ẹ jẹ́ ń ṣe àkàwé kékeré kan fún yín àkàwé kékeré tí mo fẹ́ ṣe fún yín ni pé ọ̀rọ̀ ọ̀rọ̀ Yorùbá nation àtọ̀rọ̀ àwọn ọ̀tá wa bí olóṣèlú bí àwọn Fúlàní bí àwọn eh, agbẹ̀yìnbẹ̀bọ̀jẹ́ ó dàbí gẹ́gẹ́ bí àkàwé tí mo fẹ́ ṣe ẹ rí i pé tí ọmọ bá wọ yunifásitì ọmọ kan lè kọ́kọ́ wọ yunifásitì ọmọ tí ó bá tí ì ní admission inú rẹ̀ ó wá máa bàjẹ́ ọmọ kan wá kọ́kọ́ wọ yunifásitì nígbà tó wọ yunifásitì ọwá lọ́dún kìíní ọdún kejì ọdún kẹta láfta ọdún kẹta ẹni tí ó ra admission wá ṣẹ̀ṣẹ̀ ra admission nígbà tó ń wá jáde tó jáde yunifásitì tán ó wá bẹ̀rẹ̀ sí wáṣẹ́ láàrin ọdún mẹ́wàá níwọ̀n àárín káàkiri pẹ̀lú sàfitíkéètì tó gbé dání ṣùgbọ́n ẹni tó padà wọlé lẹ́yìn ọdún mẹ́ta tákọ̀kọ́ kọ́kọ́ wọlé bóun ṣe wá bóun ṣe wọlé ń jáde báyìí tó parí ọdún mẹ́rin rẹ̀ báyìí bóun ṣe ń jáde báyìí ọkàn rí sẹ́ni bẹ́ẹ̀ lọ̀rọ̀ Yorùbá nation gbogbo àwa tá à ń ṣe àti àwọn tó ń pera wọn ní olóṣèlú àwọn Fúlàní àwọn ìjọba Nàìjíríà bẹ́ẹ̀ lọ̀rọ̀ wọ́n sì padà rí nítorí pé àwa làwa pẹ́ ká tó wọ yunifásitì ṣùgbọ́n bá a ti wọ yunifásitì àríṣẹ́ àwọn ni wọ́n ti kọ́kọ́ wọ yunifásitì tí náà wọ́n ń jò tí wọ́n ń wò pé àwọn ti mókè o àwọn ti wọ́n tí wọ́n gbàlù tí wọ́n ń jó ṣùgbọ́n gbà àwọn padà wọ yunifásitì tí wọ́n jáde pẹ̀lú sàfitikẹ́tì wọn wọ́n ń rìn káàkiri ni bẹ́ẹ̀ lọ́rọ̀ Yorùbá Nation àti àwa olóṣèlú àbáwọn ọ̀tá wa tí wọn ò sọ́pọ́tì Yorùbá Nation bẹ́ẹ̀ ló ṣe rí mo wá fẹ́ fi dá yín lójú pé ẹ mọ́ kárí ọ̀fọ̀ ẹ mọ́ sojo ẹ mọ́ bẹ̀rù ẹ mọ́ yẹ kó suyìn ẹ rí i pé wọ́n ní ntọ́ bá dáa ọ́n fàdúrà èyí tó sì tún ń kó kú náà ó tún ń fẹ́ àdúrà náà ẹgbẹ́ kan tún láti gbà pé olórí wa ti wà níbi tí wọ́n wà wa ni wọ́n ti wà ń bẹ̀ lóòótọ́ kìíní ẹ mọ̀ yí pé ká tó ó tún ọgọ́rùn-ún ọdún ká tó wọ́n ní wọ́n ń dọ́gbọ́n ga nígbà bàbá ò ga tẹ́lẹ̀tẹ́lẹ̀ báwo ni ó lọ yọ̀gbẹ́ni sínú pépà wọn wà ń polówó ṣe lè fọpọlọ rú ti Sunday Igboho wé kọ́ dàbí tàwọn míì tí wọ́n sọ pé àwọn fẹ́ jáde kò pọ́síbù àwa tá a jáde pírọ́tì ti Sunday Igboho ni wá ti Sunday Igboho sì ti pọ̀ wọ́n ti pọ̀ nǹkan díẹ̀ sí wa lára inú nǹkan yẹn lẹ́fìrí tá à ń dá bí ẹdun tá à ń rọ̀ bí òjò léè tó jẹ́ pé léè tó jẹ́ pé mo mọ̀ yí pé àgbò ló máa padà dé díẹ̀ gbẹ̀yìn.